نعم كده دعم في العلاقة أني وراجوني القول المفيد على كتاب التوحيد كده بقاوة مجدد محمد بن عبد الوهاب في انسى العفو أنك عقيدة سليمة عقيدة ذلك قلنا لسدد الكتابة السنة الله سبحانه وتعالى انسى عفواني عقيدة سيكر والله باب تذكر لا روي باب ما جاء أن سبب كفر في بني آدم وتركهم دينهم هو الغلو في الصالحين báàbù tó fi wá pé sábà bí tó fà táwọn èèyàn fi yẹ kó ló gba inú agbo islam náà ni àfijù ń pàwọn ẹni eré ìmọ̀ pàwọn ẹni eré láfijù bá ẹni eré ní ẹni ọ̀wọ́ ní kankan ọdún ẹyin wọ́n fi wọ́n fi ẹ̀sìn bá wọn bá wọn lẹ̀ dípò pé lónìí ìkálẹ́sùn ti bá wa ibi tí ọ̀pọ̀lọpọ̀ lọ ń táwọn ẹ̀sìn lóòsà bẹ́ẹ̀ ni ẹ̀sìn lóòsà kọ́lẹ̀sìn bá wa ẹ̀sìn bàbá wa náà lè fi Islam torí àwọn olóòsà náà gbà àtàwọn tí èsì mùsùlùmí náà gbogbo yẹn gbà pé bàbá wa àkọ́kọ́ náà ni Ádámà bàbá ọmọ ènìyàn dé òní Ádámà عليه الصلاة والسلام النبي آدم دليل كلسة ميجوة الإسلام له كدا عبد الله بن عباس رضي الله عنه أنهما بعديث وعيكي لا من بابا نبي آدم عليه الصلاة والسلام شيء بابا النبي نوح عليه الصلاة والسلام إمامي ولوعي كلهم على الإسلام قبوا ما يبقى كاكو في كتب الله òtútù wọ láàrin wọn ẹlẹ́sẹ̀ wà láàrin wọn o ààrẹ tó ti zìnà ààrẹ tó pààyàn wọn máyìí lazalik àmọ́ kò sí ìfèrí láàrin wọn gbogbo islam àwọn ẹni rí márùn kan ni wọ́n sàláìsì lásìkò kan náà gáà ẹni rí lọ ìyá mẹ́rí wọn ibi ìgbòlò ìgbà mẹ́rí wọn ìran tó mẹ́rí yìí ìran òjò sì fáwọn ìrìn yìí àwọn oníṣẹ́ ẹgbẹ́ wọ́n tẹ̀lé àwọn fẹ́ mọ̀ fi rántí wọn ni àwọn bídà àmì bídà burúkú ni kí ni wọ́n àṣẹlẹ̀ ìran àti ìdílé àwọn ní ah, a ẹgbẹ́ ní alájọ́ ọ̀gbọ́n bíi bàbá rẹ̀ lọ́gọ̀ àwọn bàbá tó mẹ́rin yẹ̀rù kíláṣà ni wọ́n mọ̀ tó ń sè ẹjẹ́ a máa fúnlẹ̀ ìrè ìtọ̀ ìran kejì àwọn ń fi ọlá ìrè yẹn tọrọ ni wọ́n ń fi owó ìrè nígbà tí ìran kẹta dé àwọn bẹ̀rẹ̀ sí jọ́sẹ̀ fún ìròyìn gbọ́n pé eré ẹni bá wọn sọ fún ọmọ bàńtà ọmọ bàńkẹ́ ó di àwọn ní ṣùfọ́ áhùn náà ń jọba àwọn náà mọ̀ bá wọn sọ ọwọ́ lọ́wọ́ wọn ni wọ́n súnmọ́ lọ́wọ́ bá dẹ́kọ̀ sí bẹ̀rẹ̀ nu tó bí dáa ló sún yẹn lébi ẹbọ àti àwọn sábà yìí جده صلى الله عليه وسلم مبالغته في إسلام عمه منكته جده àti ìdúgbòǹgbò ìfẹ́ kí ọkù yẹn gba Islam Abu Talib ìṣẹ́rọ̀ Islam ó mú pàtàkì gan ó gbé nǹkan bí jẹ́ ní kí Abu Talib jẹ́ ọkù lọ gba Islam afẹ́ni jidduhu wa mubalagade fi islami amihi inú pàtàkì àti ìgbé ògúngó ìfẹ́kí ìgbúrú bàbá wà tó bàbá rẹ̀ bá islam hirsu sallallahu alaihi wasallam wa kawunu o ya ta'ammal an yi hajjar bi kalmati inda Allah bi kalmati inda Allah òun náà ni ìsirí kòkòrò rẹ̀ àti ìgbé ẹrù wípé káì la ilaha illa máa bọ̀ fi ṣe fún ọjọ́ mi بعد في نفس الحديث وهن حديث لي نفس الحديث لسببين هما لا أقف بمجي لا أقف القرابة جابيرة جابرو ببارة جاء أنكورة نمبر 2 لما أسد للرسول صلى الله عليه وسلم والإسلام المعروف دا دا أسينا له كده بقى يسيفوا الإسلام يسيفوا النبي محمد صلى الله عليه وسلم هو على عاذا مشكور هل أقولكم بس يفوت من الإسلام وهم جنتم مورمين وهم جنتم مورمين وإن كان على كفره معذورا في النار قولي وعك تسريع لواح فلوه أسيري أمود دول تيكي كاسي عن السلام يعني باي إسلامية يوعى صديرونا علوم مصدرونا لبا من مناصرة أبي طالب أنه حجر قومه من أجله معادلة في النبي صلى الله عليه وسلم وناصرته فعني ومن مناصرة يعني أبي طالب يعني منه لو تسعين أبي طالب تيا في عفن في أبي طالب صلى الله عليه وسلم قلنا أنه حجر قومه ينسي يا ينسي قبامته النبي صلى الله عليه وسلم من عجل معادله النبي صلى الله عليه وسلم ومناصرته عتير لور عتير عناصره وكان يولن على الملأ سلكه ثم يتبع وين تلقى قول لي أين ما فتح الإنسان إليه هو أنه أنتم ما اون قلبي اتاكد فيك في المسلم التصديق بالقلب والنطق باللسان والعمل بالجوارح ما هي عندها لقاء يكون دول عندي سبسة أما هو وجالي يقول وجالي قرر لا إله إلا الله أراب أراب اللهم صل على وتعالى وكان يولي ما أحد على ملأ جزاكم الله خيرا قال بسم الله الرحمن الرحيم كان يولن على الملأ شركه ما كان ثاني عوية حدود الدنيا عليه السلام شو ويقول قصائد في ذلك لم دهوه إذا يقول قصائد فاستطاع ابن في ذلك شروم كار انه وليه رمجه عتي ابن يعني بي سلام قالوا دول ما ما الى ذلك لكن امر بيد المقلب الم... نعم ويصبر على عذا من اجله ti ṣe sùúrù pẹ̀lú èkó ọ̀bùkù àti ìnira tó bá tó bá nítorí ẹ̀mí ìsìlẹ̀ ọ̀fọ̀ramá ọ̀fọ̀ramá وهذا جدير بأن يحرص على هدايته لنا الطوق بنا سجوكه فقه أنت تباية تباية ويكيب منع لكن أمر بيد المقلب القلوب أما الأمر رمى أولا أنتين داريامي هو أنتين داريامي أما في الحديث سوانه حديث ذاتي إن القلوب إن قلوب بني آدم كلها بين أصبعين من أصحاب الرحمن الله أكبر الله كفانه إن قلوب بني آدم وكاوما نبي آدم قلوب وكاوما نبي آدم فتبتا بين أصبعين من أصحاب الرحمن هو ما هو ما قبلي ما هو ما قالوا الرحمن ليس كمثل شيء وهو سميع بصير حذروا أبوك تابعي أي أتابعي جميعك بسبحانه وتعالى أدي يوعى أتابع أول ورحمن أتابع وجل واحد أتابع واحد قبيع ميكة سناني يسرفه كيف يشاء الله ما دعليه بفجي ما دعليه ميوادا دعونه بأتابع ونوبة ثم قال صلى الله عليه وسلم في نفس الحديث النبي وانسلم عليه وسلم اللهم الله وباوه صرف القلوب كما داريني صرف قلوبنا على طاعتك داريني وأتمة الأشياء والغلوبة ولو قصان هو الثالث السادس الثالثة الاكفة رد على من زعم إسلام عبد المطلب ما فهو سنة عبد المطلب كإسلام عبد المطلب كتاب المطلب كمي وكما كليك عبد المطلب كإسلام انتو شيء islam ò fi ẹ̀bá aláyé òṣìṣẹ́ ọlọ́run lára ọlọ́mọ ọdún mẹ́jọ ló ń tẹ́lá ìsìn tiẹ̀ ó lọ́la bí gba ìsìn àlébíkà ni ọmọ fífi èso tó bẹ̀rẹ̀ polongo islam ó di yé wa gbẹ̀gbẹ̀rẹ̀ lè kàwé léhìmà pẹ̀lú gbọ́ àwọn gbọ́nà àwọn gbọ́nà àwọn méjèèjì àwọn méjèèjì wo ni ibn umayya àti abu jahl nígbà tí a lè sọ fún abu talib kó ti la ilaha illallah àwọn méjì wá ń sọ fún pé atẹ́rẹ́gbẹ̀bà àmìlẹ́ta abdul muttalib ó fi ìgbà bàrẹ́ rẹ̀ ni àti abdul muttalib حين أمر النبي صلى الله عليه وسلم يقول لا إله إلا الله نبي قال تبقى لا إله إلا الله دل على أن ملة عبد المطلب كفر وشرك إذا هجوع فيه وجوانا وبعد قلناني أبسسي كفريات أبسسي وفي الحديث رد على من قال بإسلام أبي طالب أو نبوته كما تزعم رافدة الله قول عمر سبحانه والله من حديثنا من جايس رقدة láwọn tí wọ́n sọ pé àdùnmọ̀tàbí kárí ìgbà islam gbàgbàgbà àwọn ráfíà àwọn tó ń jẹ́bẹ̀ àwọn ṣíà ti dákùnlọ ọ̀kẹ́rọ̀ jù ó di àwọn ṣíà ọlá ìfẹ́ tí wọ́n ní sí Ali ọlá ìfẹ́ tí wọ́n kílèmù káwọn ní fún Ali kwan da bali ba gram abin bali kun musmini musmini no ku zaruwa ko ne le go be a asiro pa ko ne حين عبر أول بيد المبلة راعين كما تزعمه الرافدة ما الرافدة والشياء كما تقول كما تقول كما تقول رافدة أنا أتبع وتوقع mọ́ ọ̀bá títí náà wọ́kà àlífà ni mọ́ ọ̀bá títí náà wọ́n rọ́pí àwọn yóò yàrí ìṣe káàmùlọ́ ọlọ́run kò bílò sí wọn anna áàkìrù máa kọ́ọ̀lá torí ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí Abu Talib sọ ni pé wọ́n hùwà ala millat Abdul Muttalib òun wà lórí millat bàbá òun Abdul Muttalib wà á bá àyẹ̀kọ́ la ọdẹ kọ́ láti sọ pé la ilaha illallah abdulmutalib yìí òun ló bí abdullahi bàbá ànábì muhammad sallam àti abitol bàbá sidna ali ó di wa ọlọ́mọtò ọ̀rọ̀ yìí wa náà sáàbìá ẹlẹ́ẹ̀keje kọ́wọ́n sallallahu alayhi wa sallam gbọ́dọ̀m ìṣẹ́gun asẹ́kùrù lahu wọ́lámi yẹ́kùrù lahu يكفر له ما اعترف به لم يستمر يكفر له ونسرف به يكون الرسول صلى الله عليه وسلم أقرب الناس أن يجيب الله دعاءه الله أكبر النبي صلى الله عليه وسلم قل له سمجك الله قل له سمجك الله صلى الله عليه وسلم مع ذلك قالوا قلوا ما حكمة الله أن لا يجيب دعاه لأمه أبي طالب بلن قال كيكري هون يقول لولي أنكره أبي طالب قال يعني عمرو بيد الله لا بيد الرسول الأمر هو لا لواء كيف هو النبي صلى الله عليه وسلم ولا غيره هو لمي قال تعالى قل صلى الله عليه وسلم قل سيد علي مران آية 154 قل إن الأمر كله كله لله هو بالامر الأمر شيء هو الله لوع بالامر الأمر هو الله سبحانه وتعالى قال تعالى وإليه, وإليه ترجع الأمور كلها هذا ما رب ما يقرأ رب ما يقرأ قلوا بكي نسي ليس لأحد من تصرف في هذا الكون إلا رب الكون kò sẹ́nu kankan tó ní èyí sínú èyí síta àyíkàdà kankan ibi àlámàrí ayé yìí àti ẹni tó bálé ayé ìsinmi ilé ayé tó ń kú ìtọ́jú ayé ló ń rọ́bìnrin kọ́ọ̀d naam Bàbá mi ń sọ̀rọ̀ sọ́lá, Abdullahi nígbà náà wọn ti gbà nígbà nígbà yìí pé ewu ọlọ́run bá lè wọlé hmm. àti sọ ọmọ wọn ní ìpínlẹ̀. Hmm. Hmm. wọ́n sì fi rígbà fọ́lọ́ bá ń bẹ̀ jẹ́ oníjìnnì ọ̀bàrí fọ́lọ́ nǹkan àbí ti fún lọ́fàá tí ọlọ́run sọ pé wọ́n yìí ń sa àrùtá òun tẹ́bá bẹ̀rẹ̀ ọ̀gbìn mọ̀nà kálàkà sàmáwá ti wọ̀n àrùtá òwe yẹ kòrónà lọ́ọ̀ ní aláwọ̀ ni ìdánilẹ̀ yorùbá gan ilẹ̀ yorùbá gan tí islam ò dúdú gbẹ̀ngbẹ̀ngbẹ̀ islam tó dé àwọn náà bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ń bẹ̀ yorùbá máa sọ nínú àwọn ọ̀rọ̀ wọn pé wàhálà ń tàbí ẹ́ wọ́n ní wàhálà ń tàbí wọ́n ní kí ni ọlọ́run ní kí sùtà àti ọgbẹ́ àgbẹ́gbẹ́ ti wàhálà ni ẹni kí n kẹ́ ti ká ní Allah ó ní ẹ̀wọ́n gbọ́n ọba lọ́lọ́run ọba wọn kì í ọdún mọ́rin ó di epo ṣe rí ni wọ́n ti gbà kọ́ lọ́wọ́ bá ní specialities kẹtẹ́lì ẹ̀kọ́ òní lọ́dọ̀ ìlà fáwọn ìfúnfẹ́ àdìmú wa ń bi máa ọ̀sìn fúláàd ní tẹ́ sọ́kàtí kìí ṣe gbogbo ni ọba ayé òrí tàbí ń gbé lọ́tọ̀ ọ̀run yẹn àlọ́ àwọn ọmọ àti ọba ń bẹ̀ lọ́dọ̀ ìlànà ẹ̀sìn yẹn áfíríán ìṣẹ́kẹ́ náà ni àwọn ìwọ́ yẹn ọlọ́run bá sọ wá nù ọlọ́ba ọlọ́run bá kúndínlá mẹ́ta fúláàsì kọ́ngẹ́ dáadáa ọlọ́run fi mí sí kọ́ngẹ́ bàbá ọlọ sí hajj ní dédé ọlọ sí hajj dé maliki wọn náà tó lọ nǹkan ọkùnrin lè maliki nígbà tí wọn ní àkàmọ̀fẹ́rí ọmọ mi wọnú yáde rẹ lọ lọ́kàn wọn fi ìsìlámù ní ah, àlàyé ẹgbẹ́ ti kàdé ó ní ìpínlẹ̀ sí òun ni pé ọgbẹ́sẹ̀ ń lọ bọ́kàn táwọn wà fara mi àwọn yìí sábà àwọn aráàlú pé nílùú àwọn àwọn máa ṣe tuntun báwọn kíyà kan bẹ ní àálẹ̀ tọ́sí kọlọ́pù mọ́júmọ́ friday kí máa fi ẹ̀kọ́ fáwọn nítorí ẹ̀kọ́ yẹn làwọn máa fi lọ́jọ́ fáwọn kọ́mọ́ kéèké ní àwọn yóò wà kúrò fún fún àwọn àdàbòrà gbogbo fún àwọn àwọn máa jẹ pẹ̀lú àwọn máa yí kó kálá kan kí ni ìyàtọ̀ ìfẹ́ àwọn ti ń jọun àwọn ti ló fà àti léyìí lọ́kàn ọ̀kan wọn gbé fa rà ní bẹ́ẹ̀ ni olórí bẹ́ẹ̀ ni àmọ́ yàtọ̀ mo ní asálẹ̀ẹ̀sì gbogbo ẹ̀ kẹta ni àwọn ẹni tí wọ́n ń sèyìn wọ́n ti kìíní bọ̀ ni líka kúrò kí ẹ máa sílẹ̀ fún yẹn mo ń ta lókè mo ní nǹkan tìmọ̀ ẹ̀kọ́ náà ní fẹ́ẹ́ sọ pé na bẹ́ẹ̀kì aláhùnmá lọ́kọ̀ tó kúrò máa ń ti hájà gbogbo ìṣẹ́kì máa ti kí ẹ máa tún máa ti ẹ̀ ń wí. لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك قالوا من جل كل ربوني كهيكا مطرفة طيب كله في وعين ẹ̀sìn asẹ́lẹ̀ ẹ̀sìn kankan náà ni àwọn èèyàn wọn kì bí àbọ̀ sábà pé ẹ̀rí káwọn tí kò kì bí àbọ̀ sí mọ̀wúlá àwọn afẹ́lá ńlá nínú àwọn afọ́ ní àkídà wọn gbogbo ti ọ̀rọ̀ ọ̀gbídà gbogbo nǹkan lọ ní bídà àti sẹ̀rẹ̀ bí kìfèrí kò fún nǹkan ara kò fún nǹkan ara ní ìjọ bí ẹ̀sìn náà wọ́n máa ṣe ẹ̀sìn náà wọ́n máa pè é ọmọ tí èmi kẹ́kẹ́ ẹ̀kọ́ lọ́mù tí olùrí kẹ́kẹ́ ẹ̀kọ́ lórí àmọ́ olóòsà kọ̀kílẹ̀ àjẹ́kẹ́ aláwò rẹ̀ ń dánwà proud pé ọba wo lòun náà proud ẹ̀kẹ́ ẹ̀sùn ló ń ṣe lẹ́yìn ìwọ̀n ìwọ̀n ìgbìmọ̀ proud pé ilé ilẹ̀ kan bá bá wọn ọmọ pé ara àwọn kẹ̀sì ní ìbọn mi ìdílé bá wọn Islam ni bí i ìdílé rí nìyẹn tó gba àwọn olóòsà gbogbo olóòsà òun ṣàgbó ṣàgbó àti

ìyá wa wá wà lábẹ́rẹ́ ìbìkẹ́ lágbẹ̀rẹ̀ ìwá ẹ̀ wá ń gbúra mọ́lẹ̀ ìwọ̀n sọkọ́ ìwọ̀n sọkọ́ ẹ̀nà àkárí kọ̀kákún tó ti pàlọ̀ lórí ìfún ìyá rọ̀sọ́lá mo ti wò wà lẹ́mìnì òkè o ó ní àyà àwọn ni mo wó mo wó kalẹ̀ mo mú bá kalẹ̀ kẹta ìyá kan sọkọ́ ní à bá ta o ní sọkọ́ lájà tó bá ti pa òkè kàkà yóò lọ rùn kàkà mi ìṣẹ́ ní àlejò ìṣẹ́ ní àlejò àwọn ọ̀rọ̀ àjẹmú ni gbogbo àgbárí ẹ̀ látà ni àwọn àjẹmú kan àwọn àjẹ́ kan ni wọ́n dúkù sí fún àtọ́jú nǹkan ọkọ̀ díẹ̀ wa alẹ́bí ní òsìká òsìká ní àríwá lọ tó abẹ́yà ẹ̀ mẹ́ ní àkàlè ìdílé wọn lébi ọ̀sẹ̀ gbé ọlọ́run fi tó ẹ̀mí àwọn èèyàn fi gbá púpọ̀ ó ní kò súnà tẹ́lọ tẹ́lẹ̀ láwọn tó ń ka ìkábò tawhid ó di eyín gbogbo àwọn èèyàn yóò gba ní alùsúnà lọ́gbà wọn mú kankan nílé ìdílé tawhid wọ́n gbé bàbá gbogbo tí a ń pè é súnà lọ́gbà tawhid kíra yìí ni muhammed abdulhab tó sì gbogbo lọ́wọ́ àti ó kàwé pé ọwá lóríṣiríṣi ọwá lóríṣiríṣi òdúnà ní jẹ́ fásitì kí ni ó ti mọ̀ bíi mẹ́rin nàìjíríà àdúrà hamid oríṣiríṣi lọ́wọ́ ó di yíwa ọlọ́ọ̀kọ́ wa ah, àwọn ará akọ́nù kan àwọn ọmọ ń pa agbára tó ń gbára tíra kìtàbí sọ̀rọ̀ yìí yìí wọ́n fi súnà wọ́n máa ra ọmọ súnà ni ó tara mọ́ta fún àtúrà mọ́nà tààrà ọlọ́ọ̀bà náà ó di yé ẹṣẹ́ wò kí là ń kà lọ. Hmm? lọ́wọ́ kan. وكذا أمه بين مماه مما تعني مما النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لم يوجد له في استذكار لها ولو بحق ترى استغفار قالوا ولو بحق ترى استغفار فيه ودي دل على أن أهل الكفر ليسوا أهلا للمغفرة في أي حال يجي عن جديد المسلمين ليسوا أهلا ليسوا أهلا أكثر فجر في أي حال يبوى لما نقول لك كل مثل جفية أبو الكرال تخافه ولا يجاب ولا يجاب لها لنا فيها هو البفولات في البيت فيهم بلات فيهم من دعالوه ولا يحل الدعاء لهم بالمغفرة والرحمة عبر ترى أفرجي يعني أتكفوها إنما يدعى لهم بإداية وهم أحياء عما ترى إداية فواني مما وزوى العين mọ́lá ìgbogbo effort gbogbo wàhálà tàbá lè ṣe káàkiri àti ìbáyà fún ọ wájú wájú wá ti kú lórí kú fún yẹn ọ lákùn dínú kún mọ̀lú yà dín ní ó di yé wà lókùn sẹ́rẹ́ àbìlà náà náà èyí tí ó rí òun wọ́lọ́sọ̀rẹ́ ìwọ́lọ́sọ̀rẹ́ pé blúgọ̀ tó dẹ̀ wọn blúgọ̀ tó dẹ̀ wọn àwọn christians wà láyé gbàdà àwọn yahudu wà láyé nufailu ọ̀nkù àdéjà wọ́n fi christian àti sì bẹ̀rẹ̀ dáwà gbàdà waraka bin nufailu waraka bin nufailu wọ́n fi christian ó di ó di rí nìyí ẹ́ láti máa fún un wọ́n ti wọ́n bá nǹkan àsìkò yẹn àwọn tó wà láyé gbogbo náà wọ́n bá bá bá ta ìjọpọ̀ lọ́sọ̀ yẹn nù ẹni tó bá bá ta lókù ìdí tó lọ sí ọgbẹ́ ní ẹni tó yẹ fún pa rẹ̀ ó di yé ó yẹ mú bọ̀ lẹ́sìn mú lọ ìmọ̀ ìtẹ́jẹ́ ọdún nùfẹ́ ìlẹ̀ wa wàhálà bí nùfẹ́ ìlẹ̀ ó di yé wàhálà ká bí mẹ́kà lọ́wà mẹ́kà lọ́wà bákan ìdí kan ní yá lẹ́yìn ìdí kan ní yá maka ni waraka bin nufil sí àdúgbà lébá wípé ìgbésẹ̀ ìlọ́sẹ̀lẹ̀ sí ọkọ̀ òru ó di bó ṣe lúwìn yẹn lẹ́yìn ní ọba wọ́n ti wá àzíká wọ́n ti wá àzíká wọ́n ti wá àmá kìrìsìtẹ́nì ti wà láyé àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn sì wà láyé gbà náà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àwámi wọ́n sọ pé ọlọ́run náà àdábì yìí dá sí gbà ní àgbà ayé Hmm. pé yóò lé bí kọ̀ọ̀sídà pé gbogbo ayé lọ náà rán. ṣé ní ìsáyà ni wàhálà bí lò sẹ́yìn ṣé wàhálà bí lò sẹ́yìn gbàdé ìsáyà ni ó di ṣe alámàrí ẹka fílẹ̀ sọ́nà ọba ṣé ìbá ẹgbẹ́ kọ́ wáyé kiri kí ní ẹ̀mọ̀ tí ó wà nínú kárí ó di ẹyin o ti bèrè bèrè lọ́rọ̀ ibi kárí gbangba kárí mo ní ìyọ̀mọ̀ di ẹyin tí wọ́n yẹn sì yẹn kọ́lọ̀ ọba sùhánà ọ̀tàálá káwọn àwátíwá jíjẹ́ kákọlù bá nìyàwó ọlọ́ọ̀bá bí ọmọ ọmọ simple náà ṣe wà káà ọ̀ ẹ̀ Mm. Mm. Mm. كنت أقرأ الإسلام كنت أسمي أفكسنتي قال الدرجة نحن الاسلام كوت العلوم أو بس يقولون لو حنر آه كسرتي أما أنتوا آه؟ ها wáyé haa tó ọ̀rọ̀láka òdìbáyé ní ìdòkú bá ní ìlògbà lọ sí bíbí ìbọn ìlà dálè àwọn ọmọ sí o òun sì gbé kó wà ní àjọ tó lógun náà náà wọ́n bá lé ọkọ̀ rẹ kúnlẹ̀ wọ́n ní wọ́n lọ́kọ̀ ọgbọ́n ẹnìkan òní bí i bí wọ́n ìgbìmọ̀ lè kú lù ó di èyí náà lórí ẹ̀ lórí ilé àtọ́ àwọn ọmọdé láti àwọn ìlàjì bí ọgbọ́rọ̀ jẹ́ àwọn ọgbọ́rọ̀ mọ́ sọ́bẹ̀ ọlọ́pọ̀ sọ fún yín ní ìdí náà ọlọ́pọ̀ kíbọ̀lọ́ ọdún ìsìn mú ní láti bẹ̀rẹ̀ kọ́ báyìí àìsọ́ gbọ́rọ̀ jẹ́ mọ̀ sí wà nígbà ọgbà àdẹ́bì àdẹ́bì eh. ó di ìyẹ́lẹ̀ wà á rikú sàlám Mm ìjọba àdúgbò òde ti sọ ọlọ́pàá ọlọ́pàá ìjọba àdúgbò ti sọ ìjọba èkó àti wọn akọ mílíkà ìjọba tí ìyẹn wọn lè kí wọn. ó kì í sílà ọgbọ́n sọ pé láì ilẹ̀ lọ́la ó kì í sílà ọgbọ́n sọ pé láì ilẹ̀ lọ́la ó kì í ọlọ́run kò fi wá sí kúngẹ́ dáadáa ni ọlọ́run kò fi wá sí kúngẹ́ dáadáa ni bí wọ́n náà bọ́ọ̀sì kan lásìdẹ̀ntì àwọn bọ́ọ̀sì gbìyànjú àwọn àgbọ̀n ìwọ̀n lásìdẹ̀ntì bọ́ọ̀lì tó bẹ̀gbà tí ọlájẹ́jẹ́ gbọ́ ìmúsílùmọ́tí náà ti mọ̀ǹkà mọ̀ǹkà àwọn ọ̀rẹ́ tó kọjú kílá ìlànà àkọ́bẹ̀ gbọ́ ìkẹfẹ̀rí yẹn lọ́wọ́ àrùn kílá ìlànà àjò ọdún yẹn tó lérí nìyẹn lẹ́yìn náà there was a time tá n lọ sí program kan ní ọ̀fà ìdí wà nọ́tù mi àwọn àṣùmá mọ̀ ń gbà náà ìgbà mọ́ wọ́n nọ́tù mi five oh five mo àwọn bọ́ọ̀sì níyọ̀ ẹ́ ọ̀gbọ́n ẹ̀ ní bọ́ọ̀sì ní ìpínlẹ̀ kan ọdún náà ni náà fún yín kí láwọn rí lọ́jà rẹ̀ ọ̀gbọ́n ni ọ̀gbọ́n ni ọ̀gbọ́n ni wọ́n kọ̀ ọ̀gbọ́n ni tí wọ́n fọ́n ta yẹn kí ló wà ṣẹlẹ̀ ó ti gbéra kààrọ̀ ọkàn gbéra ni a fẹ́ wọ abàjì bí ẹ̀mí síkà lórí mari pípọ̀ mọ́sálásí kan náà kú pé ọkọ̀ máa ní ìrìn àwọn ẹ̀kọ́ fún ìdí Ìlọrin àti ọ̀rẹ́ àti mẹ́tẹ̀ẹ́ ní kóòtù ni àwọn àti wọn mọ́nìjì ẹ lọ ni so bí àti wọn mọ́nìjì ara wa lọ nù máa tẹ̀lé bí ẹ̀ máa lóde wọn máa tẹ̀lé bí máa lóde wọn àwọn àti lọ́kọjá jẹun ọ̀hún mọ́nìjì wọ́n wọ́n tẹ́kì wọn gbáyé àgbà bí ọ̀nà kàwà báyìí àbí àkàrà kàwà báyìí bá ti jọ́ kẹrin bá dúdé o wọ́n fẹ́ bí wọ́n fẹ́ bí ìbáàrí ọgbọ́nlé láti tọ́rùn padà àti mọ́tò tó pàtẹ́kì olólazent mọ́tò àwọn kiriyó ẹ̀yìn àwọn ibò ẹ̀yìn bá lọ lílọ mú tí ẹlọ́lẹ́ ṣe christmas ni ó kí wà ní ọkọ rẹ̀ gbogbo àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ nǹkan ọkọ rẹ̀ wá lọ́lazent wá ọkọ ọ̀sẹ̀ yọ wọ́n pè àwọn olùgbò lọ àwọn èèyàn yẹn ṣì wà ní ọkọ̀ nàìjíríà sì wá ní ọkọ̀ tó wọn لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قد متى يقول ريما فاكم جدي في أو ما يوانز قل لا إله إلا الله أدن لتوتو لا إله إلا الله أدن لتوتو لغا فيه دريوين أدوكو قراكو مقام كتبا كوباية أولي كوباية أكو مسلم يعني أكسلك الولوبة لا إذا يجب أن تدنك أكسلك الولوبة àkọ́lá fún óbí ẹgbẹ́ ogun lè pàtí lọ nìyẹn ọlọ́run náà ìpàlókù di sílẹ̀ fún ẹ̀yẹ kí wọ́n sílá ẹgbẹ́ sílá fún òun láyé ìgbà ilá ilẹ̀ tí wọ́n kí wọ́n sílá ó dé náà láì blẹ́kì mẹ́rin náà Hmm, gbogbo fábílọ̀ tó wà wọ̀n rákà ńkọ́ ìrànlẹ́bì ni ìrànlẹ́bì ìsáni ó di eyín alámàrí ẹ̀zẹ́ ẹlọ́jà máa wọ́n ní ẹlọ́kùn ìjú wa ṣùgbọ́n ni pé ọlọ́ọba ọmọbìnrin sàlábàrí ọjọ́ olùsìn ọdẹ́yìn àkọ́lá àwọn olùsìn pé ọmọ akúnnàmọ́ abdulbin mo sọ pé ọ̀rọ̀ sí abdulbin ti sọlẹ̀ gan pé olómúyẹ wa ṣe bùlú gbogbo wọn àwàrà ọ̀tí wọn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ni. àwọn afá oní arabic náà wọ́n máa bá wọn tún tẹ̀ ní wa ọ̀rọ̀ àwọn náà pé àtàbí ìsìnkú bẹ́ẹ̀ òun wà lára àbá àwọn ọmọ nàìjíríà wà lára àbá ní ìsàlẹ̀ mhm. ilé ń kúrò àwọn ní hmm. ọ̀rọ̀ wọn yẹn àkókò kòkòkò ti ká ìpé ẹni wọ́n gbọ́ ń pa rẹ̀ gbọ́gbà tábàbẹ́ bá wọn fà á tó ní àwọn ní kọ̀m̀páìsì isa àlejò sílẹ̀ nínú kọ̀m̀páìsì wo ní báìbù wọn kí n ti wá àgbègbè kan wá báyìí pé ọmọ wọn ọ̀gbọ́n máa ní àgùntàn kíkọ nínú àwọn ọba ní ìsìláyà lọ́lọ́run sí níbi wá fún pé ebi ajánà máa jẹ nínú egun tó olú ẹ̀ jẹ kù ẹ́ bí bẹ́ẹ̀ ni. lẹ́nu kọ́ jìbìí egun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé egun mọ̀ pé mi ò pé lè rọ̀ bẹ́ẹ̀ bí n bá wí ònà gbèsè mi ti wí tí bá bí ọgbẹ́ mo mo ti ìgbà bí wọn ètò wá bí èrò bẹ́ẹ̀ ní ìsinmi ọ̀lẹ́ ní ẹgbẹ́ àti ìrìn ìfọ̀ àìsí. kí ló àwọn ìrìn àjò kí ni kí ló àwọn ìrìn àjò rẹ̀ ó ní ẹbí ajá náà máa jẹ oníṣẹ́ àfọlámọ́tò já ni ẹ́ oníbi ìpínlẹ̀ fún ó ní ẹ̀dọ́ àtàkùn àkọ́mọ́ àlọ́mọ́ ẹ̀dọ́ bùtù dáwà rẹ̀ ẹ̀sìn ìjọba lòmí nù ó di èyí bíbi dáwà rẹ̀ ẹ̀sẹ̀ lọ́bí fún ni ìgbẹ̀lómí náà nìyẹn ó di èyí ló sọ pé àlámàrí yẹn láti fi ìdíkọ̀ àkọlù ìdá máa ti wàhálà lọ nílé ẹ̀sùn ìgbẹ̀ lọ ó di wa wallahu ta'ala alam naam wa alaikum salam naam ọjọ́ tí mo sọ fẹ́ wò ní ìtàwé pé ah, ọjọ́ tàbí ìtàwé nígbà tí amòfin ọdún sí wàlúwà ìgbéyà ẹ̀dá ṣé àdúgbò wọn kò sáà nǹkan náà fani àgbà rẹ̀. báàgì ní sọ̀kọ́ bá ń sọ mẹ́ta nínú wa. tí wọ́n bá jẹ́ tuntun àbí yíwá kan ẹ̀dá kan tí wọ́n wọ mẹ́ẹ̀ ní owó fẹ́ láti ìjàmbá nítorí pé ọba tú lọ òun ṣe táàlì rẹ̀ ni ọmọ títí na lóhù bí ní ọlọ́run àdúgbò tó fún pé ọlá mi pẹ̀lú àwọn ẹni bí mi ìdí ni iná hàn sí min ahalik ìdí so wáwọ̀ ohun tó kí bá ti dájú mọ̀ sí kéèkì áàlì rẹ̀ mi ó di àwọn afẹ́fẹ́ bí ìlúmú wọn bí gbogbo táwọn náà ń lò wẹ́rẹ̀ wẹ́ta lórí lọ Mm wọ́n lè jẹ́ àálì rẹ̀ kọ́ jọ ni ìbáwọn bàbá rẹ̀ ìyá rẹ̀ wọ́n náà wọ́n ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ rẹ̀ nígbà kan ó ti yẹ yọ àwọn mùsùlùmí èlò ń tàbí àfún ilé ìjọba àpẹẹrẹ rẹ̀ ó ní wọ́n àmàmà ó ti yẹ kìtàbà òbíyẹmínì فسوف يحاسب حسابا يسيرها وينقلب الى اهله اهلي بقى لا ربا سيا ينقلب الى اهله بقى لا ربا سيا ينقلب أهل الجنة يا أخي ما هم المسلمون أو المؤمنون قضية àwọn tí yé ìdí náà ó di yọ ó di yé yó àwọn áàlù rẹ̀ nù ó di yé nù àwọn áàlù ti ẹnu àwọn ẹbí rẹ̀ nù mo bèrè bèrè yìí lọ mọ́nà bí àgùn mo bèrè fúra mi à ń sọ̀rọ̀ nípa ọmọ àlùjẹ́nà ó sì lè sí àlùjẹ́nà ọmọ ní mọ́nà láyé àwà yìí kọ́kọ́ bá mú èèyàn èèyàn rẹ̀ lọ sí ìyà jẹ́ ìwọ tí è ṣe ìwọ sí ìyà jẹ́ tó jẹ́ èèyàn rẹ̀ ọmọ ní kílì ní ìyà àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni sọ́kọ́ ní ìgbà tí àwọn ọmọ àlùjẹ́ náà ọlọ́run kó sọ́kọ́ àkóso ó bára àwọn ọmọ náà tí ẹ bá ní ẹ̀yẹ̀ kan tó súnmọ́ tí wọ́n ń di àlùna ìwọ́pọ̀ ẹni wọ́n dájú kò ní ìtàlẹ́ mẹ́ tí wọ́n bá ẹnu jẹ́ nínú àlùjẹ́nà ìmọ̀ bí rò nínú tèmi yẹ yí máa ń sèrè máa ń wá ẹ́ kíláàsì orí àti bárízù máa ń gbẹ́gbẹ́ sèrè máa ń wá ẹ́ kíláàsì orí àti bárízù ta ló fi fẹ́yẹ̀ táà ń wọ̀ ayọ́lá ní tirẹ̀ وحرمي قالوا معقوف عن هو دفع على اي جاتي من بدوتا نيما دي قومي لا بدي بدي لا بدا بي دي راهو دفع على الله سبحانه سبحانه حسيبني حسيب كوبا قولي ريا ولك يؤمن بالله واليوم الاخر يوعدون الله يوعدون من من عبد الله ورسوله قالوا كانوا اباءهم ودي وعوا ابناهم حنا وكر الصديق رضي الله عنه عمر عبد الرحمن بابا ما ما ما طلع بهاي الكلام قال بابا الله اكبر الله يجيب ابو بدر مريبا يقول سبا جريبا ما كان يجيب بابا منين مفكرين الله ايوه والله الله يبقى كل الله فكر بارين ده انا مش مكتوب مني ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní kẹ́lá ti gba ìsìlẹ́mù owó mọ́ bọ́dúkú jù Abu Obeida bàbá ìjàrá àwọn ológe lórí ìbá rẹ̀ Abu Obeida bí lè jàrá ọkọ̀ àmì ọ̀rọ̀ Abu Ubaida wà náà tọ́wọ́ wà gbọ́dọ̀ jẹ́ náà nítorí ti gan-an lọ́wọ́ fi sọ àyà ìkà rẹ̀ òun wà wọn bí lè rẹ̀ ìyàgò fún bàbá rẹ̀ ìyàgò fún bàbá rẹ̀ báyà wẹ́lò bí òní wákàtí ó ti sórí rẹ̀ kalẹ̀ ni ó ní ẹgbẹ́ lọ ní àfáà àdùnmọ́mí ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ra lọ mọ́ndọ́lì nù òbí jáde sínú